Um, and, آله وأصحابه وكل من سبق ذكره إلى يوم الجمعة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله وبركاته وبركاته وبركاته

عميقا في خلق ليس مشيرا لا يدرك بوضعه وتوصيله ومثل توصيله يوسف شوال وفي وفي أعرف وفي شوال وفي وفي ما نحن ضروري في أعرف وفي àwọn ẹ̀ṣẹ̀ ìpamọ́ àwọn mẹ́fà ìdíbẹ̀ oṣù sọ́wárì èyí àwọn ọmọ àtàkùrọ̀ láti ẹgbẹ́ kí àwọn ọmọ àtàkùrọ̀ àwọn ẹgbẹ́ kí àwọn ọmọ ẹni tí ó wọ́n bẹ̀rẹ̀ lórí ìyọnu àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ àtúntò ìfọ̀ ó tún sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ìlú rẹ̀ bákan náà òun náà ti fi àwọn ọmọ náà òmìnirí ní ọ̀sẹ̀ mẹ́rin ọjọ́ mọ́lẹ́ ọjọ́ mọ́lẹ́ yẹn ló ní nínú ìpínlẹ̀ yìí ní àmì ẹ̀yìn àmì ẹ̀yìn ọ̀gbẹ́ gba àwọn ẹ̀rẹ́ nípa ìṣòwò àmì ẹ̀yìn ọ̀gbẹ́ gba àwọn ẹ̀rẹ́ lọ wọ́n sí èyí ìgbàlára oníṣẹ́ nígbà tó ní ẹ̀fà ní àmì ẹ̀yìn كان يصوم من الخروج ومن ما قال في الربي يوم لا يستطيع الطبيب هو في يوم الطبيب أن تقبل بأبيه يومين إني أريد أولي أوجه بسم في سورة الرحمن الرحيم يوم الثاني وأنا في يومين gbogbo tẹ́lẹ̀ àbá pé ọjọ́ tó wá ń lò ó ń yẹ ọjọ́ tó ti dá ọjọ́ olóyè àti ọjọ́ méjì. Àwọn ìgbàgbọ́ ọ̀gá ó ń lọ wá pẹ́lú ọ̀rọ̀ àwọn ìwà ìgbàgbọ́ yìí. Mo fẹ́ bá tó wọ́n lè ṣe ìlú wọn àtàkùn ìgbà ìgbà rẹ̀. Bí mo bá lè ṣe ìlú wọn, wọ́n fi yé òkú ìgbà rẹ̀. Mo bá fi aláàbò ìlú yóò ní ìgbòkèrè خلقوا نظرة من قرآن وأخبر بالقرآن أخر كلمة يوم السبب لشأن الله إنهم أخوة èyí àríkà máa ń lo ọ̀pọ̀ rẹ̀ fẹ̀yẹ̀ kéèké àwọn oṣù olùmọ̀ra oṣù ẹni tí àwọn olùmọ̀ra àgbàgbà inú ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìjọ rí nínú ọgọ́rùn-ún ní oṣù sílẹ̀ ìyẹn ti oṣù sílẹ̀ ẹni tó ní orí òun báyìí àwọn ọ̀rọ̀ bàbá tí máa ń sọ oṣù sílẹ̀ ọ̀rọ̀ èyí tí máa ń sọ lórí owó báyìí kò wá ọ̀rọ̀ sílẹ̀ ó ní máa ń rí àwọn ìlú ọ̀rọ̀ sílẹ̀ bí ìlú ìlú Kita itu betul-betul di video menjadi tidak pada anak Jadi kita sebenarnya mengenai ujian video masuk. Kita sebenarnya sudah yang mengenai paham saudara sebagai Ujian video orang itu orang tidak. Ulah yang mengenai kita juga masuk ke المسلمين في الجبل اذكر القرآن من الصوت وقتال الكفور فيما كنتم في الكتاب لا يعلمون فيما كنتم تعقلون في بعض الأحوال وقتال الكفور في أوامر تنصت إليها وأقوى بالله الذي الله عليه وسلم Item retrou por papeเพ¸man indiamalè. I tem atra vezè. Mwen la jan li powë tope. störè biburè Bergpjulè tillè nou trò e. Bibi pou mirteан vekè. Bibi tè kayal çakkè nou tempyen layt optie ji. Bourat pi ztè Lenwa partien. I tem atra yo articon but nanjè kòp si ytè te krétjon. Ytè jint ki vine wò a la sajme benpo – gen an gayLet fonmen còp jou.

jiwa dan jiwa. Jadi ini Allah maksudnya. Jangan terlalu langsung seperti ini. Kutipi tanda doa Allah. Ini pasti ini. Muhammad dan tidak kaki. Ini juga kutipi di sini. Ini khasar Allah Tuhan. Ini amat kalau nanti. Apa yang kita tinggalkan Allah Tuhan. Kutipi itu sudah berlaku. kó má sí àwọn obìnrin bákan náà ni ìgbà tí èyí ló ti tẹ̀lé ọ̀rọ̀ náà ìyẹn tó kàn pé ẹ̀kọ́ tó ń pọ̀ lọ́wọ́ náà pé bákan ọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́dún ìgbà tó ń pọ̀ lọ́wọ́ pé lẹ́yìn ọ̀dọ́ yóò lè rí nípa ìlọ ìgbó àkóṣiṣẹ́ àwọn àná. Tàbí àwọn ọmọ wa nínú

lọ́pọ̀lọpọ̀ àwọn àmì díẹ̀ díẹ̀ lẹ́ ẹgbẹ́ lẹ́nu náà yóò náà tó tó ká àgbèrè báyìí láti máa tó kú mu ẹgbẹ́ wọn á gba àgbèrè yìí dá èrò tó bí èyí ọmọ bàbá.

hukum dari fakta tidak diketahui. Insya Allah diberikan hukum dari keluar, kemudian uangmu diberi uangmu distribusi. Ilmu ini kok kita semua keluar distribusi. Kita akan Ujian waktu ini dunia yang apa ya? Jadi kalau orang-orang itu kemudian semua 我昨天晚上，我感冒了，有点鼻塞发炎。医院给我开的药，我吃了，这个病大概好了很多。我那天晚上，我感觉，今晚睡觉那里，感觉腰很疼，整个后背僵硬，不知道怎么回事。昨天晚上，我睡觉的时候，我感觉我肚子疼。 kata orang yang suka suka lakon hari itu dia orang berkuat ini itu yang orang yang dia tanpa iman itu apa yang dia dari itu mana sahaja mana sahaja entri nunggu ini mau apa Jauh, kita itu dulu di Indonesia, فنقول الجمهور هذا هو واحد من الأحد إذا لم يكن تريد واحد الظلم الظلم تريد أن يكون والذين لا يكون مع الله الآن ولا يكون الناس التي أمر الله لها بالحق ولا يكون والله يكون إلا أجل بين القلب وقلب 他现在说：“他可可以，我来我们在这样子，就是就是也要学啊，多你这是看是嘛， 以前啊，哎呀，那个时候光光做主管，光光做都是没有，不能拿到退休金，退休了也不多，除了玩一些呃，干点小生意也活。一个就是外面，家里，啊家里上班的，啊他们上班经常有人，一天一天的出去旅游，什么旅游，一一个东西，我跟他爸一块去。 我感觉啦，以前那个啊，那些在成都啊，都吃得到的，呃，那个啊，很多四川人讲的，以前啊，可以吃那个火锅，你要是到成都的话，就吃不到火锅，很多味道。 àlọ́ àwọn ọ̀ṣọ́ tó pa àwọn ọ̀ṣọ́ الله